أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala atọ́rọ̀nkí àti ǹgẹ̀ fún anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ètò wa àdáàbò dúníyà wà dín eléyìí tí ó kún fún ẹ̀kọ́ oríṣiríṣi eléyìí tí èèyàn máa múlò tí èèyàn máa fi ń ṣe oríire ní ayé àti ní alqiyama tí àwọn olùmọ̀ wa Dr. Sharafdin Gbadebo Rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimadina center ilé tí ó wà ní pápá abẹ́dẹ̀ ní ògbómọ̀ṣọ́ wọ́n tún ti wà ní orí ètò láti bá a tẹ̀síwájú bisimilah. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. aka àdìsí kan ní ìgbẹ̀yìn ètò wa eléyìí tó síwájú ta ni a máa bẹ̀rẹ̀ pẹ̀lú àlàyé rẹ̀ nínú ètò wa eléyìí tí yóò wà lónìí. هنا الحديث كان النبي صلى الله عليه وسلم سقي من تعلم علما لغير الله أو أراد به غير الله فليتبوأ مقعده من النار يعني كان ينتبه في الوائمة القائمة nítorí nǹkan míì tó yàtọ̀ sí Allah àbí ohun tó gbà lérò pẹ̀lú ìmọ̀tọ́ wá òun náà ní nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ kó fọ ara rẹ̀ sẹ̀sà ibi tí ọba gbé nínú náà wọn náà má sì wá lọ màá náà eléyìí túmọ̀ sí pé ewu ńlá ń bẹ nínú ká wá mà nítorí ayé nítorí nǹkan kan tó yàtọ̀ sí Allah yìí máa ṣe sábàbí kéèyàn wọ náà nínú àdéhùn míì anábì أني من طلب علما مما يبتغى به وجه الله لا يطلبه إلا لنيل عرض من أعراض الدنيا لم يرح ريح الجنة النبي صلى الله عليه وسلم يعني كان يتوبع في اللواي مكان النوم ما ولا ترجو الله ṣùgbọ́n wọn wá ìmọ̀ yẹn àyàfi nítorí àti rí nǹkan kan nínú ẹrù ilé ayé ànábì kò ní gbóòórùn àlùjẹ̀nà tó eléyìí burú ó léwu gan pé káníyàn máa dà lórí màá wa ìyẹn ni pé tí bá tiẹ̀ jẹ́ pé ìmọ̀ yìí ìyẹn fẹ́ wá ẹjá tí káníyàn wọ́ dáa mo fẹ́ mọ̀ nípa tọ́lọ́ mo fẹ́ mọ̀ nípa ẹ̀sìn rẹ̀ mo fẹ́ mọ̀ nípa anabi muhammed sallallahu alayhi wa báwo ni màá ti sáyé rẹ̀ tí màá ra kìyàmà má bẹ̀rẹ̀ sí ní wá mọ̀ yẹn màá jẹ́ kọjá pé nǹkan tí mo fojú sùn náà ni pé tọlọ ni mo fẹ́ rí dáadáa tọlọ ni mo fẹ́ gbà mí fi wálé ayé ètò túmọ̀ sí pé kò sáyè tí n ti lè kọ́ mọ̀ mo lè kọ́ ní ilé wa tó lùmọ̀ bá ń bẹ́ẹ̀ mẹ́ mo lè kọ́ nílùú wa tí lè kéwú tí wọ́n ti lè kọ́ mi mọ̀ yẹn tí ó yàn tí ó yànjú bá wà mo sì lè lọ sílùú bòmíì tó bá ti kébẹ̀ nílé ẹ̀kọ́ yẹn bá wà àbólùmọ̀ tí mo lè kọ́ ẹ̀kọ́ yẹn lọ́dọ̀ rẹ̀ so ìní jẹ́ pé mo á fojú sun pé àyàfi kí n lọ sílẹ̀ lárúbá kan ní lálá gbọ̀ngàdà nítorí pé mo fẹ́ lọ sílẹ̀ lárúbáwá gan láti lọ kẹ́kọ̀ọ́ yìí tí ò bá jẹ́ pé ní tí mo fojú sùn látàrí lílọ síbẹ̀ náà ni pé màá fi rẹ́kọ̀ọ́ yẹn kọ́ ń bẹ̀ dáadáa torí àwọn ẹni tó mọ̀ nípa rẹ̀ pọ̀ ń bẹ̀ dáadáa màá sì fi láǹfààní láti gbọ́ àgbọ́yé rẹ̀ lágbọ́yé yéké so tí ò bá ti jẹ́ pé irú àníyàn yẹn ní bá ń bẹ lọ́kàn àníyàn pé èmi náà tiẹ̀ fẹ́ wọ bàálù ẹ̀hẹ́n mo tiẹ̀ fẹ́ kó yára yìí pé alẹ́ tara kí ó káwa náà dẹni tí ń fò lójú sámà àbá níyàn pé a ẹ ẹ máa tẹ lọlẹ lárúbáwá tọrọkọbọ sá máa tẹ tó ń fólúwa rẹ a ó ti fẹ́ di nǹkan mi nù èso tí ń lọ́wọ́ nù ó ti fẹ́ di nǹkan mi ìdí nù tó fi jẹ́ pé ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ lòun wá mà nípa kí ó àníyàn wọn dáa àníyàn wọn ọ̀dà bẹ́ẹ̀ ni tí màtí ọba sì da àtàláàtà ló ti yẹ ká da àmà torí tá a bá dúró di àlàmísì àsìkò ti bàjẹ́ pọ̀ àtàláàtà ló ti yẹ ká da àmà nísìnyìí àfojúsùn tiẹ pẹ̀lú màtí ó tó fẹ́ wá nípa ọ̀fẹ́ fi túwó jọ náà lẹ́sẹ̀ rí pé ọ̀pọ̀lọpọ̀ nísìnyìí tó máa ń pa àwọn fẹ́ lọ lárúbá àwọn fẹ́ lọ kí ó ìgbà tí gbogbo ọ̀nà ti dí ọwọ́ à ń wò pé gbogbo àwọn ẹni tó ń jáde iléèwé wọn àríṣẹ́ so ẹ jẹ́ kó wọn da gbọ́ náà kí ó òun kúkú máa kí ó díẹ̀díẹ̀ so tó náà bá gbìyànjú tó ń bá rí ilẹ̀ lárúbáwá lọ òun ó fi jẹ́ pé báyà ìgbésí ayé òun ó tiẹ̀ dáa ju tàtẹ̀yìnwá lọ nípa owó náà ni o ló fà ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ò láti lọ sílẹ̀ lárúbáwá èyíkéyìí tọ́lọ́mùbá ṣe ń rọrùn fóun láti lọ bí àwọn àbíkan ó lè sọ pé ibi tó ń fẹ́ lọ òun náà ní Kuwait ó lè kó ń fẹ́ lọ Saudi ó lè sọ pé ẹ ọ̀nà wo lèyàn lè gbà dé kọ́tọ̀ àwọn abi tó ti pọ́ lọ́ra tó ṣe pé òun ti rówó torí pé àníyàn wọn kàn fi kí ó ṣe bójúbójú ni o yìí ṣe pé àníyàn pé mo fẹ́ mọ kí ó yẹn kí n fi gba ìmọ̀kánù kúrò lára mi kí n tún ṣe bẹ́ẹ̀ kí n gba ìmọ̀kánù lára àlùmọ́ mi ẹni tọ́lọ́run bá ṣe ń rọrùn pé kọ́gbọ́kọ́gbà kí wọ́n á ṣe bẹ́ẹ̀ fi máa wojú mm, mm, mm. ilé ayé yìí náà sa ló fi jẹ́ pé ọgọ́rọ́ lọ ṣùgbọ́n gbà tí kálukú náà dé èèyàn mélòó ló jókòó tì mélòó ló jókòó pé ní tí mo ń dáadáa mo fẹ́ kó náà ní láì ta burú mo fẹ́ kó náà lè lọ́pọ̀lọpọ̀ bá lọ owó náà ni wọ́n tún tẹ̀bà sí gbà wọ́n dé tó àníyàn yẹn ò dáa nǹkan lé ayé iná ni wọ́n fẹ́ fi kéwù yẹn náà tún kójọ ńgbà mí. akramakumullah tẹ́lá ní àyè àti wá lọ sí ilẹ̀ lárúbáwá nì ó sí ilẹ̀ fọmọ tí ń kẹ́kọ̀ọ́ láti wá lọ tẹ̀síwájú ẹ̀kọ́ rẹ̀ àyè kan sílẹ̀ ní Chad àyè kan sílẹ̀ ní Sudan àyè kan sì sílẹ̀ ní al-Kuwait ọ̀kan wà ní al-Madina ẹ rí i pé Madina àti Kuwait làwọn èèyàn fojú sí nítorí pé bẹ́ẹ̀ ń à owó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń ẹlòmíràn tó máa sọ́kò sí ní bẹ́ẹ̀rù ọlọ́ owó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ à ìyẹn bá ro wọn gbọ́ pé wọ́n máa fún wọn lówó ń bẹ̀ èyí ló máa ń fún wọn ọlọ́run máa ń sọ alólóṣì èló ni wọ́n ń fún wọn nítorí pé ẹ mọ̀ pé ẹ̀yìn téèyàn bá mọ̀ nípa nǹkan yóò mọ sọ ń pa rẹ yóò tún máa já sọ lẹ́nu yóò máa rò sọ láì sì jẹ́ pé rí nǹkan kan sọ èló ni wọn ń fún wọn owó tí ọjà mọ̀ nǹkan kan lọ owó gbà máa fi sẹ̀mí nì ọjà ọrọ ṣẹ tó fi fọṣọ nǹkan ó lè rí rà ó lè rí tíra rà pocket money ni ń pè yóò wá jẹ pé ni fojú sùn so ńgbọ̀ bá wá fẹ́ tọ́ wá wò pé gbogbo adúrú ọdún tó ti ṣe lọ́nà èló ló ti jọ ìdí tọ́pọ̀lọpọ̀ fi yẹ ẹdùn arinlẹ̀ tí ò ní fẹ́ padà lù rẹ̀ mọ́ ah, ẹgbẹ́ náà jámọ̀ kankan <laughs> níbi tí náà jáde ní nígbà ayé ni wọ́n wà ṣe pé ń tọ́ wà lọ́dọ̀ ọlọ́run ló fojú sí orí ọlọ́run tó bá pé ti ilé ayé yìí ni kò bùkátà pọ̀ lọ́ọ̀lù kan tó bá sì sọ pé abẹ́lé ló ti rí wàá rí ń bẹ̀ ṣùgbọ́n ká wá ìmọ̀ nítorí tọ́lọ̀ ká má wá mà nítorí pàǹfin wà nǹkan lé ayé ká má láfojúsùn mí lórí ìmọ̀ tí ó ta fẹ́ wáyé ju pé a fẹ́ fi rojú ọlọ́run ọba lọ a sì fẹ́ gba ìmọ̀ kanu kúrò lára o ká tún tara bẹ́ẹ̀ gbanu kúrò lára ló mà wá gbogbo ẹ̀ gbogbo ẹ̀ á máa ṣe bẹ́ẹ̀ láti fi wojú ọlọ́run. eléyìí ní kókó òní pàtàkì ẹni ọba ti jẹ́ kó nírú eléyìí àṣedànù lásán àṣedànù àṣesòfò àṣetẹ́ ni gbogbo ọ̀padà já sí fún a kì í wá ìmọ̀ eléyìí nítorí ayé a kì í wá ìmọ̀ eléyìí nítorí ń tá a jẹ a kì í wá ìmọ̀ eléyìí nítorí ń tá a mú aláàánú lọ́lọ́run ó lè padà ṣe ń tọ́ máa jẹ tọ́ máa mú fún ọ lára rẹ o. àmọ́ má jẹ́ ọ jẹ́ pé ńlá àfojúsùn rẹ láti pìlẹ̀ torí tó bá ti jẹ́ àfojúsùn rẹ láti pìlẹ̀ à ọ̀tajà nù yàtọ̀ sọ́mọ tí ń lọ kọ́ ẹnjìnírìn yàtọ̀ sọ́mọ tí ń lọ kọ́ mẹ́tìrìn yàtọ̀ sọ́mọ tó ń lọ kọ́ nípa tíṣìn gbogbo àwọn eléyìí láti pìlẹ̀ wọ́n fẹ́ jáde kí wọ́n wá wọ́n fẹ́ jáde káwọn náà di ẹnjìníà wọ́n fẹ́ jáde kí wọ́n di dókítọ̀ wọ́n fẹ́ jáde kí wọ́n di nọ́ọ̀sì wọ́n fẹ́ jáde fún di professional teachers àwọn ti mọ̀ pọ́nù oúnjẹ làwọn wá ń bẹ̀ ọ́ torí ẹ̀ ló jẹ́ pé gbogbo àwọn school school school tá a sọ yìí báyìí kò sí pé ìjáde school tá a náà sọ pé kọ bẹ̀rù ọlọ́run bẹ̀rù ọlọ́run báwo ṣé bẹ̀rù ọlọ́run ni wọ́n ń kọ́ wọn bẹ̀ ni àwọn ń kọ́ bó ṣe dẹ́ndì bó ṣe di engineer wọ́n ń kọ́ bó ṣe di medical doctor wọ́n ń kọ́ bó ṣe di nurse wọ́n ń kọ́ bó ṣe di kìnnìkan tí wọ́n náà fi lọ bọ́ sí ẹ̀yìn wọn ti pé lọ́bọ̀ sínú ìgbésí ayé tí wọn náà lọ wá sẹ́sẹ́ tó ṣe bọ́lọ́n bá kọ́kọ́ náà rẹ ni bọ́lọ́n bá ti kọ́ pé nǹkan mi lọ́ padà ṣe ọ̀sá ti kọ́ yìí ó ti kọ́ náà àfojúsùn rẹ nípa ọ̀fẹ́ fi jẹun ọlọ́run wa kọ́ pé ìgbẹ́kọ́ ló ń jẹ rẹ ó ti wá yàtọ̀ sí màkì òye wọn ikọ̀ nítorí pé tí mo bá jáde mo fẹ́ di mufti wọn máa fún mi lówó oṣù wọn ikọ̀ nítorí pé tí mo bá jáde màá di kọ́ọ̀bí adájọ́ wọn máa fún mi lówó oṣù wọn ikọ̀ nítorí pé tí mo bá jáde wọ́n sọ mí di imam wọn máa fún mi lówó oṣù wọ́n yìí kọ́ nítorí pé tí mo bá jáde màá dẹni tí ń pèpè fún sọlá àti wọ́n máa fún mi lówó oṣù wọ́n yìí kọ́ nítorí pé màá di dáríyà ẹni tí wọ́n máa pe ẹ̀sìn máa fún mi gbogbo yìí ọ̀gbọ́dọ̀ sílẹ̀mì rẹ̀ wàhálà ìpèníjà ńlá lọ̀rọ̀ kí o àníyàn kanú àwọn àníyàn yìí ọ̀gbọ́dọ̀ sílẹ̀mì rẹ̀ nígbà tó ń kẹ́kọ̀ọ́ yẹn wà lẹ́mìí rẹ̀ lẹ́yìn ìgbà tó rí kọ́ wípé tẹ́lẹ̀ láti fi wówó ni àwọn àfa wọn lọ́pọ̀lọpọ̀ gbà tọ́lọ̀ máa ràn ọmọ lọ́wọ́ tó bá lọ ilẹ̀ lárúbáwá tọ́lọ̀ kọ́ kí ó ẹ rí i pé ní gbogbo ìgbà ni wọ́n máa sìn ọlọ́run bá ní kí wọ́n ríra wọn bọ́n máa bá wálé wọ́n máa sìn pítọ̀ ẹ̀kọ́ tẹ̀ wọ́n á kọ́ ìkílẹ̀ fi ṣe ẹ̀kọ́ tẹ̀ ń kọ́ ìkílẹ̀ fi ṣe nítorí pé àfojúsùn tiwọn náà ni pé ilé ẹ̀kọ́ tiwọn náà ń lọ tọ̀ ń lọ tọ̀ ń lọ yìí báyìí bọ́ọ̀ bá jáde iṣẹ́ wo ló fi ṣe èló lọ́ọ̀ máa gbà tòtí wọn náà bá wá jẹ́ pé Ọlọ́run bá ti sàánù rẹ o ti lágbọ̀ọ́yé ẹ̀sìn dáadáa wọ́n mọ̀ ọ́ ti ṣe wọ́n mọ̀ ọ́ ti ṣe torí ńgbọ́ bá sọ pé à eléyìí èsè kí ó téèyàn máa fi rí sẹ̀ èsè kìí ṣe màtá máa kọ́ téèyàn máa gbé páálí rẹ kákó mọ̀ wá sẹ̀ eléyìí báyìí ní máa jẹ tá máa mu ọlọ́run yóò bá wa sí ọ̀nà yìí tá máa lò láti fi ní tá máa jẹ tá máa mu wọ́n lè máa ká gbogbo ètò wọn kọ́ yìí gbogbo ọtún ń bàjẹ́ ọ̀ bàjẹ́ yìí lọ́dọ̀ tí so wọ́n fẹ́ sí ẹsẹ̀ rẹ kúrò lójú ọ̀nà pọ̀nwámà torí de eléyìí àmbùkátà láti jẹ́ kí àníyàn wa kọ́ dáa lórí ìmọ̀ kí ó téèyàn bá fẹ́ kọ́ téèyàn sì fẹ́ mà tọ́ nítorí de eléyìí báyìí a gbọ́dọ̀ wá ìmọ̀ wa nítorí tọ́lọ̀ a gbọ́dọ̀ wá nítorí tayé yìí báyìí Hamad ibn Salama rahimahullah ọ̀kan nínú àwọn aṣíwájú wa rere ni ó ní man talaba al-hadith li ghayri Allah mukira bihi ẹnikẹ́ni tó bá wá mọ̀ nípa hadith nítorí nǹkan míì tó yàtọ̀ sí Allah à ọlọ́run ọba ẹlẹ́dàá wa yóò dé tèsì àbúrò sí ẹni kọ́ ọ̀gbọ́dọ̀ wá mọ̀ nítorí nǹkan míì àfi nítorí jẹ́ Allah tọ́ bákan náà apá kan nínú àwọn aṣáájú rere ni ẹ̀yin èèyàn mi o àríyìdò bẹ̀rẹ̀ mi kún mọ̀ lọ́hà tààlà ẹjọ́ jẹ́ pé ọlọ́run ọba tó ga iná ní nǹkan àfojúsùn yín nípa àmàtẹ́ǹ wá fẹ́yìn ní ìlànà ajlis majlisan qat anwi fihi an atawaba illa lam aqum hatta a'luwahum torí mi ò jókòó níbi kan rí láyé pẹ̀lú àníyàn pé mo fẹ́ tẹ̀rí bá ń bẹ̀ ǹfẹ́ jọra mi lójú ń bẹ̀ àyàfi kọjá pé tí mo bá débẹ̀ ìní dìde kó ń bẹ̀ àfi kọ́lọ̀ ń gbé mi ga ju gbogbo ẹni tó wà ń bẹ̀ torí pé àníyàn tẹ̀rí bá mo bá wọ̀ bẹ̀ wọlọm ẹjlis mẹjlisan kọp èmi ò sì jókòó níbi kan rí ẹnu wòye fi ihe ẹnu àádọ́wọ̀ọ́ pẹ̀lú àníyàn pé mo fẹ́ ní ìfi hàn kálukú pé wọn ò tó mi ní ìfi hàn kó wá ń bì lónìí pé wọn ò tó mi. illa lam aqum hatta uftadah àfikọ́ jẹ́ pé kí n tó dìde ọlọ́run ti tú àṣírí mi ń yẹ pẹ̀rẹ̀ kọjá sísọ subhanallah wal ilmu ibadatun min al ibadat torí pé ìmọ̀ ìjọsìn kan ni ò nínú àwọn ìjọsìn wa qurbatun min al qurab bẹ̀rẹ̀ nǹkan kan tá a fi súnmọ́ lọ ní nínú àwọn nǹkan tá a fi wá ti súnmọ́ lọ. ní ọmọ ìyá mi ẹja níyàwó dá ẹja níyàwó dá ẹja níyàwó dá lórí ìmàkíó ẹni bá fẹ́ wá màkíó kó jẹ́ ká níyàn wọn dá kó sì mọ̀ pé àmánà ni torí pé ìmọ̀ nípa kíó yìí ó pàtàkì pé ká rí àwọn ọmọ wa kí wọ́n máa kọ́ ọ torí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ìmọ̀ parẹ́ táwọn olùmọ̀ bá ti ń kú aláìmọ̀kan ni wọ́n padà máa tì síwájú òun ti ṣìnà yóò tún ṣì àwọn èèyàn lọ́nà kí láà jẹ́ ẹjẹ́ àfilẹ̀ fọlọ́ ṣùgbọ́n à ń bùkátà kárẹ̀ ní tí wọ́n kọ́ ọmọ nípa kí o lọ́jọ́ kan ní Al-Madina ẹnìkan gbé mi lọ́kọ̀ ló gbé mi wá sínú. Si aljamiatul islamiyya ni àbọ̀ ń gbé mi jáde so bàbá yẹn wá ń bí mi ó ní ọdún mélòó ló ti lò ní Madina bí mo ní ọdún mẹ́ńlá bàbá yẹn wá ní kí ni mo ń ṣe <laughs> mo ní mo ń kẹ́kọ̀ọ́ nípa ṣẹ́ríyà Allahu akbar ó ní tó bá jáde <laughs> ẹ lọ pé àrùn ní sọdún ó ní tọ́ba jáde kí ló wàá rí ẹ̀kọ́ yìí ti ṣe ń lò yín tí wọ́n gbọ́ ṣiṣẹ́ <laughs> mo ní bẹ́ẹ̀ ni wọ́n gbà mí ṣiṣẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé gbogbo àwọn ọmọ tìyín náà tán bá ti jáde wọ́n rẹ́ nígbà wọ́n ṣiṣẹ́ <laughs> torí ọ̀rọ̀ tí mo sọ yẹn ní àsìkò tí mo sọ̀rọ̀ yẹn ó ti fẹ́ẹ̀ tó ọdún mẹ́fà sí ìgbà yẹn tán ti gbà yẹn káyìn ní Saudi táwọn pété wọn bá débì kan rí tí ọmọ abẹ ọkọ ọmọ fẹnu wa ọmọ fẹnu fọmbù tòró pònú mi rò pé a bá ti dé Saudi èpẹ rẹ gan owó ni àwọn ọmọ abẹ wọn kú oríire <laughs> bẹ́ẹ̀ ni wọn kú oríire nítorí wọn wà tòsí Mẹ́kà wọn wà tòsí Madina àmọ́ kú oríire tí Yorùbá ń sọ ẹ mọ̀ kó wó ìròrí Yorùbá owó owó yìí náà ni bí wọ́n bá ti lọ àjì àbọ̀bá lọ ọmúra rí tó dùrẹ́ òsì fọ́ tọ́ba wu ẹ̀gbẹ̀gbẹ̀ títì ó rí sí àwọn bàbá kan àtàwọn ọ̀dọ́ tí wọ́n pààkì pickup sẹ́gbẹ̀gbẹ́ títì lọ àwọn pickup tí wọ́n pààkì sẹ́gbẹ̀gbẹ́ títì lọ yìí ó rí pé wọ́n kó àwọn watermelon wọ́n kó sínú rẹ̀ tí ó kún bá mú ìgbà míì lẹ́nu àwọn mọ́ṣáláṣí àdúgbò gbogbo ẹ̀rí sí irú àwọn bàbá àtàwọn ọ̀dọ́ tí ń ta watermelon yìí tí wọ́n gbé sí àbáwọ mọ́ṣáláṣí àbájáde mọ́ṣáláṣí dẹ́dẹ́dẹ́ pété mi bá ti ń jáde báyìí bẹ́ẹ̀ bá ti wọlé ẹ̀sìn kọ̀ọ̀kan rí so kálukó tí wàá máa láàánú àfi tá a bá jáde o bóyá lè ra wọ́tàmílọ̀n yìí. owó wa wà ń Saudi tó bẹ́ẹ̀ nìyẹn wá jókòó ti wọ́tàmílọ̀n wọ́tàmílọ̀n Saudi <laughs> irú àwọn tí ń ta ọ́ ló lọ sọ pé habhab biriyalẹ́ habhab ìyẹn ní kí watermelon tó rí ya watermelon tó rí ya èyí wọn àkà pé ok gbogbo kíkọ̀kì watermelon mélòó lọ́wọ́ àmì sẹ́mi kí lọ́dọ̀ tó àmì tí ẹnìkan bá bu ẹnìkan lówó ní kò síṣẹ́ sí ọlápò ó wà ní ẹrùn lọ́wọ́ lọ́ba sì kọ́ ọba kò lọ́ba fún one thousand wọn àgbẹ̀ adúrú ìrìn tí mo rìn <laughs> ah, ọba gbalẹ̀ tí kò mú so nítorí pé okó dùn òru làgbẹ̀dẹ tiẹ̀ ń pọkọ́tà èèyàn sàánù rẹ̀ o tún wá fẹ́ máa bá wípé sọ̀wọ́ ntọ́ yẹ kó fún ọ̀nà ọ̀ máa ń sọ ni ma 'ala al-muhsinina min sabil àyè ò sí fún yín láti máa ṣe ìbáwí fẹ́ni tó ṣe dáadáa sí ó ti sẹ́sí lápò ìwọ náà lọ dán wo fẹ́ ṣe ṣiṣẹ́ kọ́ ọmọ bówó rọrùn rí bí ọ̀rọ̀ rí àwọn bàbá bàbá wàlá ó lè jókòó tìmọ́tò nínú òórùn burúkú sóòrùn ní múmbí ó lè jókòó sínú oòrùn yẹn láti nǹkan bíi aago mẹ́wàá àárọ̀ títí tó fi di asiri di ẹ̀yìn asiri ó lè má ta ju mẹ́wàá lọ ó sì lọ́mọ ilé oníyàwó ilé mọ́tò rẹ̀ kìí sì somi wọ́n ń rọ̀ lépo yóò lọ lépo yóò lépo wọ́n ti gbà yẹn síṣẹ́ káyìn nígbà tí bàbá yìí ń bá mi sọ̀rọ̀ yẹn ó ti tọ́dún mẹ́fà nítorí pé níta máa ń ṣe ni pé gbogbo ẹni tó kẹ́kọ̀ọ́ náà tó kẹ́kọ̀ọ́ ẹ̀sìn o níṣẹ́ ni wọ́n gbà wọ́n síṣẹ́ tíṣà àbí kí wọ́n gbà wọ́n síṣẹ́ adájọ́ àbí kí wọ́n gbà wọ́n síṣẹ́ yìí pé wọ́n máa pèpè sẹ́sìn ọlọ́run àbí kọ́ wà lọ́kì pé kọ́ gbà kọ́ máa ṣe lè máàmù ókè ní ìsìn gbogbo mọ́ṣáláṣí la ti ní lè máàmù fún àwọn tuntun tuntun tá à ń kọ́ a tún ti gba àwọn kankan lẹ̀ tá àti ẹ̀ tí kọ́ mọ́ṣáláṣí tán adájọ́ àwọn títsà títsà àwọn àlejò tá a gbà wọlú bí àwọn ọmọ misra bí àwọn ọmọ sudan bí àwọn ọmọ soria bí àwọn ọmọ al-iraq àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ à ń ba kọ́ńtrákì tí wọ́n á jẹ́ pé tọ̀ ó ti tó bá náà yìí náà máa lọ lu yín à ń fa àwọn ọmọ wa di àti wá lé àwọn náà tà kí ló kù ẹ̀yin ọmọ ìlú wa náà sẹ́yìn tí wọ́n á jáde náà nìsín ẹ̀ ṣe ni so bàbá yẹn wá sọ fún mi pé ṣékèṣe pé mò ń pọ̀ ṣe yẹ̀yẹ́ ìgbà tí mo sọ yìí pé báwọn ọmọ tí náà ṣe ń ríṣẹ́ làwọn náà ríṣẹ́ tá a bá dé lu wa mo ní àyè ìjọ ṣe yẹ masha allah alimamilaka ṣàwọn ti tọ́ yẹ pé masha allah ni yẹ̀ṣẹ́ olú <laughs> kò rí bẹ́ẹ̀ òun lọ́mọ méjì ọ̀kan jáde ní kùlíyàtì ṣẹ̀ríyà ọ̀kan jáde ní kùlíyàtì dàwà fakọ́lítì méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀kan ṣẹ̀ríyà ọ̀kan dàwà ó ní ọ̀kọ̀ọ̀kan nínú àwọn méjèèjì distinction ni wọ́n gbà jáde ó ti lé lọ́dún méjì nísìn àwọn wá sí àwọn òrìṣẹ́ torí àwọn ìkọ́mẹ́sì nítorí pé mò ń wáṣẹ́ wọ́n ìkọ́mẹ́sì nítorí pé mo fẹ́ fi lówó ilé ayé ìyẹn máa ń kọ pẹ̀lú pé mo fi ń wá ń tọ́wà lọ́dọ̀ ọlọ́run ẹjẹ́ ajé ká níyàwó kìsì kọ́lọ̀ ò lè tara àmà yìí náà kó fún ọ ní nǹkan lé ayé o àmọ́ wọ sáàtì mẹ́jọ jẹ́ pé nǹkan lé ayé yẹn ló fojú sùn lórí kọ́ mọ́ bá dìbà lẹ́jọ́ fún ọ orí orí orí nǹkan lé ayé orí yóò dìbà lẹ́jọ́ fún ọ nígbà tó bá níyàn ti ẹnu tẹ́lẹ̀ rẹ̀ àmọ́ ìwọ ò ní àníyàn pé nǹkan lé ayé lọ fẹ́ fi wá tọ́lọ̀ ń bá fún ọ yóò tún bọ̀ fà lùbáríkà tí ọ̀ bá fún ọ yóò tún fa àlùbáríkà sí gbèsè ayé àtìmá rẹ ò ní ní ẹjọ́ jẹ́ níjọ̀gbé ndàkùn yà wọn fi tẹ́lẹ̀ náà òkú kọ́mọ yìí nítorí tèmi ọlọ́ sọ̀jáde káníyàwó àkọ́jà táníyà bá ti da èèyàn kú oríire táníyà bá ti da dáadọ́ jẹ́ téèyàn nínú ẹ̀kọ́ tó tún yẹ kí ọmọ tí ń kẹ́kọ̀ọ́ kó ní òun náà ni pé gbogbo àwọn nǹkan tí bá máa múni ká ìrojú láti wá mà èèyàn gbọdọ jìnnà sí gbogbo nǹkan tí ò ní jẹ́ kó o lè fàsìkò rẹ sílẹ̀ fàtí wá mà ọ gbọdọ jìnnà sí torí pé a rí i pé téèyàn ọba ṣe bẹ́ẹ̀ ìmọ̀yàn ò ní rọrùn wa ìdí nu tó fi jẹ́ pé téèyàn bá ń wá mọ̀ yóò fira rẹ̀ lẹ̀ fún màmí gbogbo ń tó lè mú un má lè jókòó ti ìmọ̀yàn lájókòó tán tó o bá ti lè pati má ti wà wà mọ́ hẹ́n so ọlọ́run bá ní wa tawakkal ala Allah wa kafa billahi wakila bọ́lọ̀ wọn bá dúró tó bá jẹ́ pé má lọ́ọ́ bá ń wà o bọ́lọ̀ ń dúró kó sì mọ̀ pọ́lọ̀ wọn bá tó lẹ́ni tí agbára lé èrò orí rẹ ó jẹ́ kó máa kọ́ wà fún pé ìmọ̀ ló ń wá mẹ́jọ jẹ́ pé òun ròyìn ròyìn torí pé òun ròyìn ròyìn o wọ́n padà pa àmàtíńjọ kan làwọn olùmọ̀ sọ pé al-ilmu la yu'tika ba'dahu hatta tu'tiyahu kullaka ìmọ̀ òní jẹ́ kó rí díẹ̀ mú nínú òun dígbà tí wọ́n bá sọ gbogbo ara rẹ̀ lẹ̀ fún un tìrẹ hàn sọ pé ìdá àtẹ̀yìntẹ̀lẹ̀ ìlmà kò lẹ́kà àtọ́ kẹ̀mísọ̀ tí wọ́n bá fi gbogbo ara rẹ̀ lẹ̀ fún mà pípé ńlọ fi ń wà ò ní nǹkan míì ìdajì mà lónìí gbogbo ara ẹni tó fi ìdajì tiẹ̀ sílẹ̀ fún mà ìlàrin lónìí ẹni tó fi ìlàrin rẹ̀ sílẹ̀ fún mà ìlàjọ rẹ̀ lónìí ẹni tó ní àtàmì ah, mi náà lásìkò ọlọ́pàá ló fi jẹ́ pé màmá wálé kan là olódo lọ́jẹ̀ torí ẹ ẹni tẹ́ kọ́ mà wá fira rẹ sílẹ̀ fún pátápátá ni ẹni tó sì ń kọ́ mọ̀ ní máa gbáǹsẹ̀ tìka ẹ pé gbogbo àmọ́fẹ́ browse àmọ́fẹ́ tí mo ti ń lọ láyé olódo olódo burúkú lọ́jẹ̀ ẹni tó sì fẹ́ wá mọ̀ ní máa gbé rédíò ká pé àmọ́fẹ́ ah, gbọ́ BBC ah, voice of America kẹrẹ̀ ìrọ̀ lásán olódo ẹni tí sì ń wá mà kò ní jẹ́ kí ó bá ti ń jáde nínú kíláàsì ẹ̀mí wa ní òun kọ́kọ́rọ́ yóò lọ kíkì mọ́tò yóò tún lọ kíkì mọ́tò àbá olódó torí gbogbo nǹkan yóò mú ọ̀pá ìròjù torí ẹ gbogbo ń tó lè mú ọ̀pá ìròjù níbi àti wá mà wá jìnnà sí bákan náà nínú ẹ̀kọ́ tó tún yẹ kọ́ ọmọ tí ọ ń wá mà kó ní òun ní pé ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú àwọn nǹkan alẹ́ ayé tó lè mú ọkọ ìrojú nípa àmà wàá dínkù wàá dínkù torí pé àwọn aṣíwájú wa rere á máa sọ pé à ah, nìkan ní mọ̀ masha adúrún tó mọ̀ lórí adúrún tó há ẹ ẹ tó ṣẹlẹ̀ ni pé yu'thiruna al-ilma ala kulli shay wọ́n fún ìmọ̀ lórí gbogbo nǹkan míì ni ńlọ́fà ló fi rọrùn fún wa. Imam Ahmad rahimahullah wọ́n ní ìmáàmù wa yìí allahu akbar ó dáa kí wọ́n máa tó ṣe àwọn aṣíwájú rere o wọ́n ní ìmáàmù ahmed kò fẹ́yàwó àfi lẹ́yìn ìgbà tó pọ̀ mọ́ ogójì ọdún torí màtẹ̀wà àníṣe ẹ̀mí fẹ́ wá mà láti ìgbà tí mo ti wà lọ́mọ ọdún mẹ́rìndínlógún nídí mi ti ń lé lékúlé mo sì ní mo fẹ́ wá mà ẹ̀rí nǹkan mẹ́ àwọn lọ wọ àwọn obìnrin pé onífẹ̀ ṣé gíga ni àbí kúkúrú dákun ò lè wá mà ń tiẹ̀ bàbá kan ní ó dùn máa sọ pé ìmáàmù ahmed ìmáàmù ahlẹ̀ sunna ókè ọ̀nà tí wọ́n gbà náà fi di ìmáàmù ahlẹ̀ sunna sí wọ́n lè tọ́ wọ́n sì tún máa sọ pé abu abdillah ó bí ọmọ tí ń abdullah ṣé bá máa rẹ̀ lọ́kọ̀ kìtàbù sunna tó ń ti bí òun ti ṣe dàgbà kó tó bímọ ọlọ́run sọ àwọn ọmọ náà lágbàlagbà rẹ̀ wọ́n so ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ lónìí yìí báyìí nísìnyí ó lè ti sọdún kan lé kí ó kọ́ra sọ́kẹ́ dákun mọ́ fẹ́ gbà màrán kan ni kí ni màrán náà ẹ mà torí pọ̀rọ̀ obìnrin lálàá ni ẹ gbọ́rọ̀ gẹ́gẹ́ bíi abáládé kò ní í àsìkò sílẹ̀ fún yẹn bí àwọn nǹkan míì ti ń ronú nípa rẹ̀. Abubakar al-Ambari. ọ̀kan nínú àwọn olùmọ̀ọ́nì wọ́n bùn un lẹ́rúbìnrin ẹrúbìnrin yìí wá wọlé wá bá Abubakar al-Anbari obìnrin yẹn ló ti ṣe wọlé ó bẹ̀rẹ̀ sí ní àfa bẹ̀rẹ̀ sí ní ronú nípa nǹkan kan nínú kókó ọ̀rọ̀ mà bóbìnrin ṣe wá wọlé tà ìwọlé nǹkan ìbá sapa lórí kọ̀rántí má lọ́ba ní akhrijuha ẹ dákun ẹ mọ́ ọmọ ẹ mọ́ ọmọbìnrin yìí jáde ẹ mú jáde ẹ mú jáde lọ síbi tá a ti ta ọmọbìnrin bá ní ẹ má bínú sá o tí mo sẹ́ ní onírà ọ̀ọ́sẹ́ illa anna qalbin shaghala bik ntọ́ka ṣẹlẹ̀ ni pé rírí tí mo rí ọkàn mi dàrú ìmọ̀ tí mo ṣe mọ́ ìmàlẹ̀ mi wà <laughs> ìmàlẹ̀ mi wà ìwọ yóò fi jẹ lè kọjú mama. wa ma qadru mithliki an yamna'ani min 'ilmi bó wa bó ni ti tiẹ̀ ti jẹ́ tí rú rẹ̀ wá jẹ́ kó dí mi lọ́nà àti wá mà ẹ lápá ẹ mú lọ bí tá ti tà. Allahu akbar ìwọ sì róbìn ta ìróbìn ọgá lù ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ń kọ́ kí ó gán ṣe zìnà ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ń wá mà ó ti fọmọ bíi mẹ́ta lóyún lóyún zìnà ó sì lóò ní mà ọ̀ ń wá mà ò ní bó ló ti fẹ́ ni eré ló ń pè ní. torí ẹ̀ iná ni al-Khatib al-Baghdadi nínú أني لا ينال هذا العلم لا ينال هذا العلم إلا من عطل دكانه وخرب بستانه وهجر إخوانه ومات أقرب أهله فلم يشهد جنازته أما تسوى جنجون جزاكم الله خيرا أبي الله سبحانه وتعالى كي أبا سن أهول موانئ سن لوري ní ayé kó bá aṣọ ọkùn sí orí dáadáa eléyìí tí ó jẹ́ fún àwa àti àwọn náà ní ayé àti ní alùkìyàmà ètò àdáàbò dúníyà wà dín yóò tún máa tẹ̀síwájú tí ó bá tó di ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.